بسم الله والحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة الكيكي بالمماري تائرسي irkwema yardan na guriyo itere kwema albarka da murse guriyo kuna wala ruba wuciri lamisi cini guri ka abara irge ka doman na cere amu bara na annabi mai cini hundi kuniyo ba daidai cere sai kuna wa kayo in tabbata ka bai kwayo nan hini gana ka kai gari lalle in tabbatar man kware ta cere sai kuna wa kayo na tabbata irin jamala karyeti mana lamar ga kari dobu na page 33 tila kari kaari kotoyongano bughyatul muslimin wa kifayatul wa'idhin wal mutta'idhin amane banna waran waranza zante huququ zawji ala zawja haru hachiyoka agonna weiga hi jaharu a hachiyoka agonna ahije weika ajisi yoga qala allah ta'ala in lor kwe kwe ka jirma ta kai haifa kulu pe ibon oci arrijalu hije haruyo harburu non bara qawwamuna ala nisa mbara iko kwe yono kari kwe ana iko didamun kamme kan teken weyi bongo in lor kwe cinewoka na te bai kwayo na fasara kake kawamuna ala nisa karfe ciri bai ma'ana mbara no umara mbara kwayi no kwayi ya bi na iko kwayi cire iko ciri na boro cin ni kurfe huru za kwayi kwasi za zoma za batara za kwara jama cin ni kuru ciri no da ya teriya kuna wa kago nan ci magaitan na harno da ci a a da ci i i da ci e e da ci awo awo a ganin norkai ci kawwamun amar zamani o huno di aye aranve huno cere donge ko koy mojine mojine no mar san ngari o mene ka ko yeyi banna banna mo so sa bere ka cino annisa qawamatun ala rijal hmm. wai boro bere kayi na kwaitereta har boro kamme nga har boro na kwaiteredi no ka goro zo mai gordo jama'a dalili yo goro batume kware kan jimbara kwaidiya kwaitere kuna iko gonu no za nor hamini nalla sabu bongo me chine do kamme na loyo kuna mbe ka o mbara kwai alfawe haiba hini ka gora ko sen ni bobote kwai su sen ni bobote de kwai sen na jinde bo ba ni no amma ma to ka sen madu borfa mo go na jere ko sen ni ka sen ni di yeti ko sen ni na jinde be ri jama'a ba de ya kwai terena albayo de abaka barano ni ka ni adon sen ni we bor magwara bongo aka bere ka ye iwe iboro ya abase ni magora mana di bongo ana ko itere tanga iba adu kana njal na ko itere tanga hay kambo tenon sikote nan gbei nan no nga chere na gbei di tanse kote setila si yi ko ma ye akamme na sibika ka kanu ase ka tobi taga me adon ba tobi dam we iboro men ga masibi pantano dam har boro nga har boro yana pantano di ka kano we boro se ka to bita ma ka ha meino haru an ji ha yaji irko ya balutuno se ka ci bima faddala allah ba'dahum ala ba'd nga ma har boro non na jiri makata ka we boro bongo sabu sinte nga yaji siya kan nga man bisani cere fadlun be wano kari pe ana te kawo ke teke ahansine bongo sintena ahinkante wa bima anfaqu min amwalihim nakan manal maniyo kuna nka hako we yodi marani in su marani ha aga bongo marani manin pe tere kasi man nakan kan ya weyo ta tafe nzuga ata afe ifa ya cin kpe itere kasị man na kan ya wayo di babu dan zin na bani nzuga babu mani kpe itere bukata ka agon na ni nsu ta se ifa ya baran kpe itere alfayo kani do ka kani gado ngaya na hayadai kadam mani kpe itere albaye da ya koshi na ni ni ya ba kodi mana lafiya shen ni te maru ka bara kwai wai di kere ya kodi shen ni te manin kwai tere sukuru madiya ka o sukuru gominantin mana o choyo si se se privé majere mabisa na privé ngmene no ma no yo ama contribution kaa bara mbo bara kodi bongo foto zo mar jeje jiri kusundi weydino manin peytere alfayo koyo maye noru weydino manin peytere na derba wuro de ta idi kuna ari gari ka zamani wanji weyodi ya tariga iriyo ya nonse erici bakar sun hini alfayo wo kan sun hini si wo kan hini seno ba président non si président ngam président tere di ça ne va pas ncinse non ma démissionner mademisiyɔn tun ka hun bɔrɔfɔ cɛla y'a za ka gbɛ itɛ n t'u ɲini na wallahi ri ciri wo yo sɛri t'u ɲini n ka na yi ko non se alifa yo kpɛ itɛrɛ di kunna nɔ haribɔra y'a gono tɛrɛ wo bɔrɔ ma gono f'u kunna n ka k'a bɛrɛ ka ye haribɔra y'a gono f'u kunna wo bɔrɔ gono tɛrɛ mɛ i n'o kpɛ alifa yo haribɔra y'a dɔn ba ka ka kan ha ba ifɔ y'a gono ma ma yo fɔ si macho ko yo choro za kama ni ha bere ka ye den kan man ha fren ma masame aye pe wedi can na koy tereda wallahi alladhi la ilaha ghayruhu li hon hune bara mo mori il su be su ba meta bara hona il su be meta su ba bara kwa il kay man no bon kani il kay man am il kuna wo kay na koy teredi tam wallahi maniya tam makaka me ko sere kan haya kom amase woka ya kose chumuga kala buli chino ganga ya mahekar gunkuji ama woka sabu asubalasabu na chino gabu chifo ana yobu narikpe aga bomo chuta no kabor fu chuta mo fo ya yasi ngano ka na fahima di angari asuba baiten na bor fo ka choro don bala sabu sa malla sabu di birji ngoy bo ma ngara il nor pe na confirmation no fa ka hari boro ya go na autorité we boro bongo gweiboro na autorité har boro bongo deno ba waka suratu yusufu kuna weidi ka ba amannabi yusufu zamma baka sine do el nor kwe kwe be rici wei ka fu yusufu gono anaci haru ka fu yusufu gono we awo we kafu da me ago fu? to masari ya ago fu? nga jorogo na para banna jorogo ko kun bana ziki ceji alfa borfon nga gono aga ete ta assembly awe gor ko ko ko ka riga gore te haidi don bara zarban fono ka gana kammena don gono da ya baro ba ta kafa tel ne yo ci fose mace ba ɓosin ta gana haru to mar zanki gana masa su ta masa sawannon na gana kwai ne an duniya na a ya duniya haru marsa hai har muso ma boro mo ga alfaha to shehu no do kan me ka we borfo cinko hije garha garha din badwa la jafo wato ko hamini ammen nan mon nan nuno yo nukusu ko zu pemal no bon kanal bayo to innor kwe kwe be rici fasalihatu wey hennoyo kan duwa gunoyo nan bongo ban manguna domin wey boro da ban cicirci nunkan na damka bori a benino amma da su ban daidaite nun kan ga damdi a bai ka bora masu huru haikan honga sai ka su bori da ba daidai to a bai ka su bora nan no amma da su ba daidai to haikan honga sai di ngadi na bi ne ba te haika wa son mun haikan ma ni ba te hai ba ben te to ke gon ko wai henno sen ni te ayo kuna kace fasalihatu wai henno qanitatun narkwe coro beni yono asan de bara kwei eh ama ya han yo nino eh ata ve nino da si na bani nino qanitatun irkwe cin beni yo denci eh eh denci awo awo macase ni na dam saka na ni na kabel macase debi na wi awi no gal damaji. <laughs> ha adon cimma teke adon bano nga ka cimma wi asu ba ko enena nar ka garano albayo de autorité teresi irko ba cino wati to iri bara mo mori irko mariyo nargo yoji si bani il nor ka ci hafidatun lil ghaibi ide kaji wey foyo no ka amana foyo gonunga ka mana di na hima borfo ma ni yo mo gun tatabu borfo ma ni na hima madiya mana di we yo di yara kabara mana di ciwo kwenu amana sinte afun tubara amana no we hen no su tutu borfo ma ni madiya afuntu ba hansina we borso di afuntu bele har boro amana hinkante asiri ka gono ni nara shakani wenna harutere mene kani do bongo asu hore ba huno na hanfo dede ama faji a hansi da fose amana hinzanta meci ne gono ka bara no no na rabi ni no ngadi kere gono anahima ba nyama mama wallahi ba nya ban temeta abin suga yara se weyo di choro yambara le secret reste toujours secret asiri di Cherba sa fa bo bara asiri no ni na arabic ni bam bam mai fo takata ase nsuga mara ame kuna afo ahinza wa makwe kanikan mu illor kwe kwe be di ci hafizatun lil ghaibi den kwe para har kuru su ko kokanin bugu hafizatun lil ghaibi den hunu a sun hunu domin da wai boro ka bara nin nara goro da hunan hunu wai dina bara wai domin da bara wai a guizi ni tangano zan baka huna don ban kazate don tuta se eh amma da nkpe masu gai ni yana no hini wei henno ya lo amma wei laro chere de huna hunu no amma wei henno dirkwe jawo de huna goro no dem be kpara bor fo bina su mani nan teriya alfar pe mal no bon kani sari no nor pe ti bima hafizallah hay ka we yodi bono ko ci wodi ripe a ci wodi na kanon sai irpe na ajina ko ga mana ciwo aga na nan foron na mana ciwo yo inna allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha irpe na no foron na wa mana no nkwe yo sai amma nan doyo kuna fona ciwo yo jina dan na ciwo meta ta katen ma no hay kan na non si hay kan bisa kan wai nan maka ka gariya irpe mar no wai hen no yo kwai tereo ka sen nirpe te or pe mar go mini kwai tereo alfa aya o kuna no iri fahima chifoka a de ya haruboro hachi sinte ngano wai magana hachi hinkante ama bongo charma asin na ma bongo tambor fo ma niyo se honne ga bere ta tabu yoga haji hin kantena sadi morai hadithi cin niyo mai marka kamorai ni ka haji cin niyo lutu irise el norpe yayi kace wallati takhafuna nushuzahun no way yakuna afoy joro cingono kabin yobu tere cin katunun gano hmm. mawai fo hiji zangan mana ibere annune o jara zanga hau mabine no bai da hau ba an jiti a cikin hampe jere o ka hanga teteya o ka yon hau diro ben kida de ka hampe di sekumya to a cikin wo ka ba kai a de karkata da irpe ci no wai yokuna wai boro kanu nan la boro ngano kanu ran nan nanune na ho ngana nuna sekum yodi sekum girman kai ba ka tununa irpe ci fa'iduhunna ka ngana tuniya ni ngana masu tunu man man mota man wi cal turani ko de mota hinka o nkuru tunu moto ogo moto ogo na nkuru ka gono premier de no ruka tun ci no kuru gazino moto hinka me den tedo den na cere kari ya nkuru ya sei man ngana moto wi da ngana tunu da densi motodi na de ka kpabti ya ci fa kafuru kamu sadi nga rabo aduwa kabisa erba ji fayi zuhunna de na moto wi ma ji si kwase chumuga ngane diro kan ban mahuro asugum bin nara domin wai borogon na mana strategy fo wai na diro fo den na hiji ci fo da ka mara bana ahura ni se madalla zargon wa na foyi ji sinindi har kusu yoci mo ka bokur san yar gongo ka kai ka faza ka huran kute baso ngoy di su boli ngoy di na himan ma benna da wa kaya himadi ngoy na hurani mutu ha wallahi ko wai ce nin jira o fan ya wa wa wa na sate alhamdulillah ko ba hano foya ko mo so so foya sen ni o bara se gbe ino sen o susu ngano no ba be de mo so so de ba mo no bo ko no chen chen wallahi bugu kuna han guda ban ka jinje o yi mai no ndi akwai ka he no hin sai mu mama ki eh hai sai na waye ga jiya ni na nki bol fo ma nki bol fo ma bi na chin nse nga bo bo dị na wo kai ba no di iba no dị ngana na den mama ki sadi na ka jinje nta ma ka de ngai de ngai sai ganna asu ya si bai ntama nta ma dalen za wendi non kana ba haina mara hawewe ndi hapa maguna mboli eh darbe mo ba ka cirina den moto ya wi wala inga ta eh, ya kai har ko bara ba mu ba an ja su ba ni girman kai kere gono no ba ni baka sine ba an ja su ba eh a ba amma girman kai a duniya darbe ya ci fa yuzuhunna macha sai aci ba aci ba sabo kuma ai bango bai anji kan jaji bada ngoro kama sasani mm. pasi yo bon ngono nde ka suru no ka hunu ka kwen wangala jina marsa chini de nkaka sadi dusun sinteri kan naza kuna nonga akarka turani mane da tunu mati goro faji ka gunun matase anan hiji woganna vraiment in su su ba mai cinu kan ta sai da na la cultural hije wai ka la har kam na sun huna cini di sadi nun wuce siyo borfa sun bano sai jibiri di bon ku sun kan na turan gina na digo na jirgo fo dama don su tama yambate amo tama no kan mon na turan din ba kan ga kalno fa de ngari dirgo yogo an ka ga rawo mai cinu ki fa zum sai no mana mu wuce hmm. wallahi toton ma korosu wallahi ngonnan system fo mon da ban he cene a <laughs> benina erkwe eh. mal no bon kadal fawi ton norte kwe ɓeeri ciɓa anaci cefo no nga no mecine ni awo nci kan ngaci ma no mecine wasima kei cefo awo ndar pe cere hini kanama saka mon senda in kan sollo ka yara ka kan den na hinin bine kan yodi ko no jibo da da lutu kun tuli kura jibo ka kama no awo narbe ma bo mo fe na man kan asin sen ni di bo mo banda bere kan kan yote mo mabo ma yara moma bo ma yara yande boci haya guda fodi ka gono ko tangan dirgo nadi mo gaci ko tola alfayo zal tunu no alfayo wazu fa ng alfayo di ngayo bongo tunu kan man alfayo gari no ngwazu nan man alfayo di man alfayo ya alfayo kurna man alfayo gari ngwazu nan kurna la hal dirote ngaw hari mo so sal maziri nda dia ka o boroga ka wazu wazu ko bori o gurbo wala ni na ko ene ifar ba ka ci itago eh, itago di mo gaji alfayo hono na zai tere wazi te ba amma mo so yan zai tare waziri te zai tare su bori zai tare su bori ne ni ka dia kam be nga sarote no bor fa cere gono ni me cine kuna na agba maka zai tare di lalle asụ su nna nan sun yi ni ka be ya dai yayan boci binci anama hommaci anama suba suban maci asuma mo gaciya agon nna hene karfe ga bine mo feri nna ara dị radi maduwafu ne ka huru abeni hay ka gun ko te da nan torpe ji den sen ni katura inde ka maga wahjuruhunna mabanna berase mani nga ce fil madaji'i kani do bongo eri ol tutuma eri banna bere no hari bugukuna eri mo su kani bugu bolmo mabine ka we no tere nzuma bine ka we bol no tere ninna ala ya bogo no tere di kuna kanido di bongo ni nara agunu gunu anacha mo kaniyo kanido bongo ni maka diva kuna awo den ka kaya sadi na mahe karfe cina fi kati kanido di kanido di kuna maban na bere har boro na wai boro den latin na cere no be ri gasino gasidi narpe za adamu dona alaihi salam ndon baran bongo fono mbo mo ndon shi ka farka waji bon nga na wai honna jaro aba nga agur janta tabo nga kai barko <laughs> ballo bokani de ya gasiyo di narbe za adam don alaihi salam il narbe ci wa khuliqa al insanu ajula kacin na boro halittan na gasiyo me wa kana al insanu ajula boro mutu ko gasi har boro ya su hinzin biri de nga na wai boro de na cere amma wai boro ahini ko ga gaya o narpe hala muto e masinti ko kule narpa ma benzo edite amo zimbiri o ni ma mo zimbiri to nga ka to kanido guda fo ga zimbiri abe ka de boro mebi ne ifongari aya bo mo gano mo fo yasi anti se lalle me be ri ka ti ma ko suri babe kani do bon ngombe ka no cin kanino ngon nan un system fo an kurungo ya gol no banna de goboro gonne an suma an na ra no li cin na han kurun gol no banna no iri yo ya mo jina no se se mal no banna to den duka ka ko mo jina bukata mo re nga honna se ka o oh, to mar sana ba mo jina ma nga an de no ba wan ra banna no gol no irira ya mojen no to hannu kan ka banna no abai ka da ya haifa gun marsa sa man banna di kamme amma ngasa di marsa nga ba gono banna kamme kar ko gun tatabu tatabu na tatabu yodi mbine di na ban wiya di saka tatabu di ngina ka kano kazira teno ma nje senye kunya kene ma ma bongo fi ebe ebemalɗo ɓo kanal bayo wallahi kanide o ɓongo wenna haruna weeka gono be senniɗi ɓeynani ko n ji na ɓere hay kan bo ba n'o ko ah, sari n'o bo kan ko ji. ko more koji in tamam foronkoya gonna jirmanke na nadi du n'a b'o cenna tabuja toton su te teme ma suuru ka ji ma suuru ma suuru ɓoro no ŋmaare suuru ɓoro ɓa ci seytan ba ma sanoa abe ka shaidan ya su tusu ka idon ce ni ba alfayo nun ka pe cha se mama jino wa mai kal nor pe pe be rici kati kani do di bongo fa in ata'anakum da bani kangana de no we yo di bani kano gana fala tabghu alayhinna sabila wa tu yai kadu hini fa wani ka cen nin bongo bora ya don nanu ne hamini turani bora ya don na hango jere jere alfayo ka aci ka fatara sirani na waya ŋmene borodi ya yei ka kaa baani to ni ŋmen no ifo iri kwe chawo su yei kaci iri nkwen na chere awo wasu kwen na chere wa kaini ndiya ifo ganna sadi na ci inna Allah kana aliyan kabira da jirma non ban macin gon na bongo ba ngaya nan no jirma di da ya ali nga jirma ta kai kurpe bongo kabir nga nga bakato nga sin na zaka ka boroba hini kan nga sifa nga babba yo kurtik ni bine nzaka marijeno na nga go tayari nka sai di kurum babi sai ba amari ben kajin nga ba ka totiki asai ga nan masuru ka weri da ci suriya masuru to sadi non wai ke mon su bai de na ban na bere ke mon su bai din na ban na bere saka na ban na bere di adon ta zangan ba mo jenno adodi no anadi nun fama nga tatabu sana muna kan guna kan sọlọ ẹ eh, mọ n taba ṣe nìbọ agbẹjì ni o ẹgbẹjì bá dèmó òbójú bọ mbà làbṣà wẹrẹwẹrẹ dam wádùrì bú hun na ànájí wà nkari kàjí wà wọnà làbṣà wẹrẹwẹrẹ domin kari o dèbọrọ mọ mọ kàn má kari. modi bongo jina bara no zanga mato ko ka ka ni jaketi ka karanto au jiya rasulullah sallallahu alaihi wa alihi wasallam darban ghayra mubarrih kace kariyo fono ka mon su seda na magaga kariyo no ka su seda nam albayo sanyo ka du ka senni meda te borse akan medise da nan jebere gano andabi ci kariyo di sutoya da ya nindi non babai ka da ya furtumano na ran bai ka a a ton bine bongo bongo ga de boro nan wai gore nga uh, ka ton kan meto aga narke de ya to ka nto lasi kwa domin solution fa ma ni sipe ne kan nara no ba chere hinsa kariyo dina baben naka a uh, narke de ya se ni di mutu alfayo harboro a mene haciyo ka gon na wai ga. nkuna hinzante na kariyo kolonga sa kuna wo annabi sallallahu alaihi wa alihi wasallam anan hadi mamajin na boroka a hawai zamai to ka zari kuna duwa kolonga ka a wai fara nin tama tam da ya boroka ga wai karin na haifo annabi cere na jishino ka gono ko wai di kari zan atam wai di na barantam tam النبي صلى الله عليه وآله وسلم النساء شقائق الرجال ويبرو كانوا هيجي كجسدي مبارا نونيا فو كسينينو نونيا فو بينو نو كل نونيا فو نو بابي فو هاي كم برا ديا برا أنا كنتم سو أكاري نبولالا كولومبا سهولي borfonga ngara na متى دمبارا هم نو irpe tamfota baka to ko ka ka wai choro choro ya ka na wai o kariya mamam ka bo ka biti nga na wai dije se gam kake kan ba sen ni nga chirpe a ci den sen ni kafara na zamma kari eh to ma irbo ma me irpe ci majase keri da yarbo wanza ka kin makari ka je sace ribal ba irkai kai bai rimal no bon kanal fayo daya irin su sumojin halfayo suratul nisa akuna non dor kwekwe beri na bayani yo wote irse zangaya to mojine dibiyo rodi bai kwefo yo cibe kan su bisa jibili hinza sakan ban na beredi an su bisa jibili hinza domin faji fa kuna kakan nabci sallallahu alaihi wa alihi wa sallam لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام أو كما قال الحبيب sallallahu alaihi wa alihi wasallam kaci wen naharu deriba guna mbara chese chene na bere no ha to de yar silama yo bin ni medi yo si ante kaji bin hinza hanu sin tembine kali yo bangum bangum ba wa su zum mujina kwa irpe nan no ahinka ahinza bannan nan no kwene asu jibiri hinza dari saka no kubedi nindan wai fateriya kuna de no kubedi hana mo bankin na kayun gai kamo jembere ko kafa ji fa kire na bol fo bo mo huro teri a we ga na andu sen bo fo ko te we di mo ga fa ana makwa ka mo bini na jibri hinza ban nan masuru hadithi fa kuna na ka morai ka hini kata we na haru chere binni sare masu te ganna a hini kata boroma me din na we jibri marje alfayo jibiri fofo hari jibiri waranza an ja don bara hinza a bere ye waranza da yadda waino jibir waranza da ya handuna palfaya cin to jibir waranza di banda borobine na bu to a wuro danje kuna na nindinol norpe pe rigisa seka ka waidi ba hanga yeni de a dari ya kakpe to hari handu ta ci nindi sai har kusiyo ma ce ngwai jikan birnin nan na za wakati kazana ho handu kazana iri bari ma ntam no da ya duka awo binediya cin ni ko gune da ci awo ngana tam bine ya gano ngaga har kusi ma babu masuru a toya da ya duka awo a tam no iri kwa ci da tam na beni za na waidin nam za na waidin nam siudi a bar zanga gono ko waidi hanga cen ni nga hanga cen yodi mutu kacin nga bongo na kosu hanga ce niyo di nga na kosu ta aldi domin andabi don kyase non kai handu mar san nga na handu dari har ko handu ta ciyo te talfa da no mamaci wayo na haru yo goro ana ci pe anan tam aman na jiri gute ko goro insha ma Allah insha ma Allah boron na wai mo goro jiri gu wallahi alazim haifasin binni da mata waidi ta ko ma na dara amma ya binina subhanallah ilnor kwekweɓel jannati kati lilladina yuluna min nisaihim tarabbusu arbaati ashhur fa fa in fa'u inna فإن ghafurur rahim wa in azamu at-talaq fa inna الله sami'un alim kati wakayo na banna beren weyo se handutu tuma awo weyo di ngana nomma ngana weyo di no hini kwa mogu nganga yeni handu taci den bere ka yei sen ni beni nga nan ko su hanga cen ni ozaka kan na woyodi hanga cen ni nga nga bara sisbi tutu mama kwer amma nu vino tanyo tanyo na beni sari boro yin ka alfa sada ba faraka iddate hanuka anufi tabbata ka tamyo za hendi no wedi sinti idda anje maja alfa mbine handu taci na ni ana tanyo hukumsi zumani ba to kari na hendina asintiyam makka inni sulta bali domi ya fo alfa eri ba fara kati hije cinni ndindi ba hije cinni ndona don goro ba eri be dona goro nganga na hukum su suman da ma goro ame cire dibo albayo to sadi we naru kan goro handu zaka o noyo bogono teriya ya diya yo kanu na haniya tamma kahin sai ce jimbinni awo awo agon na funo ni bon agon nan fu haika ta teriya kuna no su be ha amma gor kasine sen ni kuna we iboro yo choro ndu chere labari agon na hene kan we yo cin ka malan na afu kwe kane simbin nifa ifono we yo di torun sai chene ajin toru to marsa sen manani katunu kaguna farani kuna meyo ya bara omstajio anti sai lalle akwai ma irga jannatin bai gayo ba sa tutuma eroyo kari jena borfo cere ya gono lalle alfano amma nga na iri de ma kwai kwai ma marita no ga jere ka kwai na walla kwai hije dibi narpe ndol fa ka kwai dan jonjo oh abaro a de de yano nkim ya ndi bor ko ndere bani su tutu sadin duka ka cere babu yo sa mata da ka suru a ganna om sa shi yo non fiso irpe yake hakaman anake aliman hakaman borno ka agon na hikima a bar zanga albitir no albitir ben su sifle sa di error albitir ban no borfo ka a gbei di bei a jobe de wo ka no kwin na ambara boroka jina ka marisa no kwe iboro na we nso agoro na we hinka no ka no za ko kwe nan ngabo na we fo bitika de bitina ka a a experience eh ma no ngo na experience de bo di na e bo se nzira njo a wallahi ndechim amma sai suru na ma man no labari fo me asan ga we je ne kwe di ban alfa ga ga to saka na hiji onna ha ifo. oo ama wali goro na kari wo nyon wadi na abe ni tan bani da tu bani ka boro kana wai cen na umar don nga ka gari ngo ko umar farasa nga wawa sai na umar bele ko to me adon sallama do nga jabo nga jimma kada ka jenga se iba kala lilo gacha wa madan se ni na don kana ai ka ben ka gari gacha <laughs> de ya sai hikima kai da no duwa boro hinkan nan kai alfahari marka ce in yurida islahan yuwaffiqillahu bainahuma kaji den boro hinkan kadi ba boriyo na bai kwayo yara kaci in yurida islahan da ya wen na har dibon o bine kuna boriyo gonu wai ba an bori har bon o ban bori irbe nan no hinsa kwayo di bin ni gamu mate haikan baci masawan kurbai sabeni reconciliation mate alfar pepe be mario narwe yoji sibani borma suka ko tamaza nga ha iriyo narwe yoti ki hukumsi nor ko zumani ne daji no san debi gonu ne sallallahu alaihi wa alihi wasallam dan yin zaka sen aya wa kunan debi gonu rasulullahi sallallahu alaihi wa alihi wasallam han bana wayo kuna fokan je hafsa hafsa na me mara ga kakwe anyan zai an debi na no hini hafsa bi seyo banna na nabi na awaye kuna bakan ja zainabu je ngan goro hafsa bugu ko boy sayo dia no banji guru gambu bere maja <laughs> alfa nin nan wai ba mo bai ka din kan na bayon ba hunan zai ba bugu amma bugu soko kinkin ka kledam amma apotmone ka bisha din ka din ba bibiri mbo bibiri teriya no zan an bati ko ka nya bisanya me ka nan ngadi de dini koi borona sa'id bi dana bara zainab na rasulullah sallallahu alaihi wasallam nan goro hafsa bugu di kaboy nga boyo di kani hafsa ka ka alama da yaci ba sai ka boro mboyo di amoru har kabori nan da bi cha sai anturnu borfo masuma zaho hen na zainabu bin nikani dosin nan wuro alfani zaka jinni kacin nga suye kama ni nara kani do su huru ka aya baka zu no be metar kaci ya ayyuhan nabi ai nir gwa ngana ndabi ase haifo gunu ka boro ga cinte ilmo tamaza nga kan no na baran ndabi no boro bara boro no boro boro dan <laughs> ji onan ba a a andabi di boro no kul innama ana bashar cinse hay bongo boro no mitlukum zangano kano bongo bara boro fefe beri goro henda no binni haya tutu makuna amade bara borono anaji malaika aben na charge borono hay fo goro ka boro na mbongo interdit ala men ngwe yo yarda ce juganda to de no mamaci borma nani katunu ka hanga gunguma wise da asin ka te bo in ka eh o ka te kan nan dan hanga gungu ya mace alhamdulillah alba ana hanga gungu ifa ganna do weidi yarda ke giyo ganna decision fo yo bono ka gunza weidi bakasine na yarda ke giyo ganna ake sema bani hay ka don caba tadi weidi ganna anye ka ti to asu te kwena nan borma caban weiza awai macase an hanin masuru irbe danfo aca haruse mai onna to weize yo a ana to mete a bai shari'a nga ta jin na to na to nga nalvayo je wa maja harbargo na hini an wai tontona a wai ga nga non kakal va vo han ngal va di ci jawabi gono haldido irin wai di ha metano hunu bara nga wai di ci amon na beni nan nga shenni sari da ca ban wai kanta zai fa ban taya asuka adalci te a ganna ca na ta wai hinkanta zai tafoi musu masu bara waidi bongo de ganna sannan ka gwada ka rasulullahi na cina wata hafsa sai radiyallahu anha wadiya wai burin mana al'amarin ngana fajiri yara aisha sai cifan ha malaika jibril na labari to yana ga wa id asarra nabiyyu ila ba'd azwajihi haditha فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير alfayo cini o bongo se kari pe monci in tatuba ila allah faqad sagat qulubukuma aisha nin na hafsa no bi ne yu kabe ifa ganna kasi man na mo kaya sin na tana ho wata ban no zangan na wato katoce jin masokan da bise kwa wato mbamma nderinno sanani fo mbamma tabani teriyadi kuna a albawe weɓolo nabara horeba sherikue derikue nan teken bongo a asa gayaga kaci gayanal teken bongo anjini a bara gonna ikodi gayana nonsi erikue ma koton nara alfawe alfawe erikue ma bine kaci nse denna tuba mbineo kabetiro kuna domin ka annabi na cinadi yaran sai hafsa hen na ni bin ni haikal tari asan bin na yara aisha sai sadi na nan debe ha ba maya yaran sai wai na haru hunu yana na mo ndiri na ka andebi tere gbono cinadi kuna nkilalle boro sempulu nga biti ko ga ha maya yaran sai nga ndebi ta sai al'alim bai kwaya yara sai alkhabir kwarmato jinni kwai ka mani kwarmato abin da gashe nino a ga na ya kuna ci matance wala yunabbi'uka mithlu khabir wa ka te ko bai ko ga kwashadi na lokorko kurpe bai me abanno labari zangara de ya den tamam mani kwarmato shirpe bai diya to raje abin haikanin na ishete albayo ande bi teriya kwa no wote au sade hena ni teriya kuna asute ka te dan de bi na fudi sei boji no eh na kwa se kan de bi na nkuru kafu de na nkuru kafu ngoro gogoro no ande bi te ya amma bi ne zaka ka ka riyo di se ka de na hafsa no ka ton jori anan borin kanu ka ton jori hafsa na no ka ton jori kwa <laughs> saka hafsa bisa kabeni ngano rukpe na malaika jibril don to kutan jaja awo anaje haina kine de yaran nje ana mi man si bongo ana no kubani ni a a pe ka ye dikute fa Ha sawamatun qawama ngwe yokuna maguna me hafsa na ngwene hafsa duka ndebi we agon na woche terem amutu ko ban debino no ba hamin ya latan debi ga abta ba za hamin di ban debi no a absa su tun dan debi sallallahu alaihi wa sallam ma yeti wai fano kaci na su jibiri na yayi kabara wai fano kwene zariyo kunan a gudu mai ho kunano aisha no wai kwashi aisha bongo ya ci kacan debi cin ko jingari nga mu kaniyo a ci saka aisha nga kaniyo ko jibiri de safa na wutir jingari o saka to san debi ma an abite ka turani an tunun ba safen na wutir jingari wato zaka ka ta fara ko kanu sare hafsa tira gona bugu kote ma yeti tamma ngan na hafsa yeti er pedu kana malaika jibril ta se a gonon wey yukunal janna da an debi tira wey yodi kurpei al janna zeno da da zamani o baka kan mama me fumma pefo ka baraza ngana gungurin na da kuwan na kuri kuriyo marga kama cini ka kana su ba karka me feringa akwai maka kai ko shenni boti boti shenni boroga wallahi mo ba sa no hanga do ma sin na bani asin na bani borma senni na na Aisha ga berkete borma senni na na Hafsa ga berkete basin ka borono ngoyon nan debin goroteri ya di kuna bakasine bongo amma wenna har gorkasine chel de kuna sai na wayaka na wedi faji na orgon ko te madu waka bai woka bisa hennani a teriya kuna te suna mu ma je ta gwa mafuse wallahi alazim ba men su he yobe mmon su goro na we paso we fasi kan badu wan baran se 100% asute aha vemom <laughs> da da musu ma gonda sen kandi sai maji excellence irbe mal no bon kanal bayu to irin ka rasulullahi do sallallahu alaihi wa alihi wasallam har boro a haciyo cine non goro ko de derse kaci wa fi sahihain de boro nguna sahihul bukhari na muslim kuna atabbata anna rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam qal ka irpe dia zinkan na fohe no matabbata gaci idza da'a ar-rajulu imra'atahu de har boro ka be ni ka awaice ila firashihi akanidobongo falam tatihi nga waidi bine na haru di gari kanidodi bongo la'anatha almalaikatu malaika yoboga lalino hatta tusbiha hali mo makwebo cini ganan debi senniya pourquoi parce que sa tutuma cini no maniyo na cere gunu zari ba mai gona haraka kuna zamani ya dai kaka boro nan fuladu ta yi dan bawa a zafar banna shasan <laughs> <laughs> ndiya amon ta ma tutuma nga coro ma ba za na ci ni mai ndi wino ka ye ci zari irin ya fona <laughs> nga ya balal nya kuna har kusu a cinni irpe ma char kana mun ba ngwanal barkan ma ngaro koyogoro ko zurzuru fu kuna nganaji kai kai ba vola ro hanga zamani nje mbine o sendino nsuzuru boro ka zari do gunya ayo tekeni <laughs> wato saka chire dite chimbine nga bara bo se zanga yabine ro ba abaza de azari ya da mbine sendi ba <laughs> je ka chiri na zari kurko ka chende ba mokai a mokai ro no. to dai yanda bi na chini lono kasi man na ka chini ya ba a mazari gonu da ya baro ce ja wai ga susu ban na no hari wenu mo kai kanyo malaika buga dali no alfayo ne on serin kai ke ne ba ne on nor kai atoya iri hadisi iri wakati di bongo amoru kuteko boron masuru su malaika dangbe haruna cin na su malaika dangbe maguna jina ago nabani asi nabani afo ago na ase ase ase alfa mana parce que deboro a kanga na nura na kan wai asi, na rufe ban takirin bugon su mamani yau na rakani da ya ka sa sai diyan mana abin wa matonin nan wai wa na cire mo bai da gona sai da sa sai tufan mobi an su bara wato safa kurbai mane da na kaci fo malaika yi makan laliyo ana bori ni bo ni na lali bo boro yo da ya irin be ya san si for bate kana malaika yi dan gbe yano bi na yin katan sa shekhali ahin kate an bara sa sai amma san si foyo bono kan nara aka kase balmo so ma ambara sanga mondon gei ko ga batiyono asan si yodi gono amma nsu boro ci balla honna suba kuna non gumbe eh albayo ngan debi ci den na ce an ci selalle maji mane ka den mon bine na wei boro ce ka ci karin teya nga ko dai wino hmm. aga peti wino alfayo bormo ogoro ni mo pe fu banna maka chaje bo shiri nkpe ite ya wato abar no zanga mo na ka fu banna te sen china di ma macha se china kaa aboro kamani kwa erbe tamfora ka chara falta ku de di bonga ngane nga we di che na aka chefo ahinka mewe boro den du chere ko faji da ko na la kal faji na bo ma na ka inyore kan neglige kwa kan hunun senni ngarar kwa tan dije ka hunu kamar fatangu ka ja ngadi aba cin makarin nga hansi ne se nga ya ga ika na mabongo bo nga gore ka ka turki te ka wurki te ala haldi fara saba kati metena mbote tangan sin na la kari ni bomo chino te nga wongoji ndia suru da shi da na wongoji maka nga farko ballo bon kadi irsu kanine ba irin kanine wodo na hadithi guda fo insha Allah wa qala sallallahu alaihi wa alihi wa sallama irke diya yayi kaci zinkan na fo hena matabbata ga law kuntu amiran ahadan da don babara foro kweno kan boro fo foro an tasjuda aw an yasjuda li ahadin ka pe masujada borfose an bani borfose zangan baci shinwayo mene an kamme hinkala ti kere ka kabo ngotea kati de ngodon ba borfo foro na zanga ya teo aw zaka kari kimbani sokon yodi aw zaka ka cin torin kengedam kaka menani gannadi aw zaka ka cin torin gennedandi a kurpey di mano sujada wallahi tutumar su sujada di mana be no ngaya nam zanka be mana Alamari. de ni fonna kware o teten mano a sujada ka sen no teo innal warate no ba da sai tira ci bomar wata karka sujada ba no kariyo kuna ka juwa na bidam ka bine yen na bidi arsilama nga sujada anal warate irpe ganna ala bara mo kano sujada wallahi sujada kan tama horeo bibiri ka sommu bibiri ka jenne dangan nari pen ga ta fasilno haika pen wato haika pen na boro ni ne na kwa amma su be danja ya gona kuna wallahi tari beri na bara de boron bi de kuna wo ka senga tendan yoka lalle ya himan mata sai wace non gurko terpesiya amma da yazan ka be bon ni do jirima mawe no tari non gurko te wato sujada sujada cere kuna ba nun fosi na kan baja me me si cere kuna wallahi wa kan de ka duwa agono ko sujada sujada tu suji ko ce wato ba irin harshen almajiru ya haifo non na comprend to ni ya comprend sana ka jibe wato coro doyo di na bara zangar doyo iri yo gabi ganne o marsa den na te moso moso abate de za moso so na fahima sabon kwe fahimai sare kuna da ya sare kuna makwen na tahdidi non ba haran dobar mace ba wallahi don mallan ya harin generation mai masi dan shi kabe sadi ta goyi ba fahimai ba ngano ba fo makati alfayo nganje ngana ne ka koyo nufi subuni e eh, fono ngaji nar ko en kati noy ya cap irbe mabu <laughs> nodia nga baadi fay makal el no bisu bori kariti mangne nam hari ngue mabu sadi banda mere ba fay ma beta te katel fa zan gono nga nor bosin nga nor bosin den duwa kaza abori irin hunu den naza wallahi da traininga alfayo hinisi boro masu jada boro se an dabi ci da don babara yano mai non nga don foro nga ci la amartul mar'ata wey borono ngazen na kpeyɓeeri nga ɗum fuuru an tasjuda li zawjiha an sujada haruse allahu akbar rawahu tirmidi alimamu tirmidi nga yana hadithi wo talse wal hadithu sahih hadithi wo tabbati alfaari honne kadiya na yakuru wey boro da kanan se heyfo na kaɓeyo ka na hini non ngama sujadan se a bongo gasu feeri nama non seya ngarise sai abani afogo no sa somu domin fo ganna da don baran ba foron nano da ya muso masa na janne da mun sai ganna amma na kan honga sai da nan honne alfayo kari ciwo wallahi makwekwe ivu ati makwekwe ivu na haika ciwon jafaronku na hanshi ne don kwekwe ivu don bunwa na kwai zin maguna wallahi lazimu den na hon ngande bi man diga mon su ka be sa fon so mu pese wu wa ka ka akwai mene zimma di ya gumbana ni kwa wato abancen ni no zabo ngodo ka zumani nar ka sen hon ngande bi man di marka ga a assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kai ka tare bi a cino wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh bismillah alfai wa goro de no goro ka bin to marsano no ba no para foyote ehin ay ay ay bada bukura bada wayo kama kai ce ba mon su mai feri kano foyo tutu to a kurbe di bo mo dirgo dan no dan yono ga del bo sallama kai ba tutuna kai mal no bon kani a sai ga na de boro ba su jada boro sai mai su jada du wai boro amma na wai boro di kuran da bice haramun wai boro sin nan sujada jada hausa bahin ko godo han sin almaziri do awai maka ko ba phenol tayo wallahi ngari wai di sommuno mazan hansin almaziri karci wankini na ramon nivo barafo no jiri haina barafo jiri ha bisani a jina kacho in goro na wai kaso mu da yanin nan wai ya kwai nin dido ifa nan wai ki baya aha dan wai ka kafu ni da so mun sai din bacawo an dabi homu sanki a ah, abe mo jina no mana we sujara, ashe in hini ka hongu nindi ba asu hini ka hongu do mun bai abe da na dalili fo kan nara in cha ma sujada ashe dir dola ha su dudu habe shi na dalili kan na no hini nin ma sujada ashe de ya hey kerce su sujada alfar ko mal no bonkani iri tamane no iri bakani harboro agon na do kaka we boro mo jine we boro fodi wayka hijiyo ko jisiyo way borkacar boŋobine bal janna abana harseno har borka ni boŋobine mbamma diga ando aljanna ni boŋo bana seno mban way mado aljanna e da baniyamma bana se anci da banimma sennani den sennani andabi ci caro zon ŋono waydi bara caro zon ŋono den ban kai dai den ga cerino de ndemo ga babu babu wo kweya ŋa ye kabara no. awi macha bara karono dennate moso moso bawno annabi ajiya sallallahu alaihi wa alihi wa sallam subhanaka allahumma wa bihamdik نشر لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم